قال محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن يكون رفض الله àti ìtọ́rọ bí ẹ̀sìn ní ọlọ́run bá dẹ́gbà òṣìṣẹ́ ńlá ti wọ sọ́dọ̀ lọ́wọ́ àìsàn àìsàn sẹ́lẹ̀ àbẹ̀lẹ̀ wọn wá ìkí ọlọ́run wá sí ọ̀la àti àwọn ará ìjọba àti ti àwọn sàbí àti ti àjọwọ́ àti lápapọ̀. إن شاء الله تعالى أما nínú síra usul sunnah ti Imam Ahmad gẹ́gẹ́ bí àyẹ̀wò ti a ti ṣe nípa ọdún tí ìkànnì àwọn ọba ti ráyè tọ́lọ́mọba ti tẹ̀lé ráyè àwọn ọmọ ilé ìjọba lọ́wọ́ wọn láti gbé ìjọba káàkiri ṣe ti abẹ́rẹ́ ìlà usul sunnah náà wàlúùṣà àwọn ọmọ. أعلم الذي سطر في أم الله إن شاء الله يقصي سطر في أباني واسي يقص أقوى يقول في شقاب الجمعة أما يقول لي مسألة الجريمة من الدراسة سيوبا من سؤال السعادة شاء الله تعالى العافية سنين في المعارض وشيء كافي إن شاء الله تعالى لا تتوصل هذا السنين فيديو إن شاء الله تعالى لا تتبي شيخ الكون وسافر إلى وسابي إن شاء الله صدر إن شاء الله عما في جيوب tàbá tó parí ẹ̀ nínú àwọn tí àwọn afáàsùn àti alákùnrin tí abẹ́fẹ́ akẹ́kọ̀ọ́ láti ṣàlá wà láti ọjọ́ sátọ̀dé ní ṣàlá. Ìyàgbọ́n ìlú ló dáná. Ó sì máa yàgbé. Ìyàgbọ́n mélòó ló dáná. Má bí o sì ṣe. Nà yóò máa jẹ́ máa bí o sì ṣe àjẹ́. وأخذ يوم الغد فجر ثم جنب يوسف إن شاء الله وتعالى إن شاء الله إن شاء الله تعالى قال الإمام أحمد nínú àwọn ọ̀tí àlìmáà Ahmad tí wọ́n sọ nínú kíláàbà ọ̀sùnà yìí. wọ́n ní ọ̀sùnà tó ń bẹ̀rẹ̀ àbá ọ̀sùn ìlà ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àlejò sẹ́lẹ̀. والسنة تفسر القرآن وهي دلالة القرآن وليس في السنة خلاف ولا يضرب لها الأمثال ولا يضرب بالحدود ولا بالأقوال وإنما هو الاتباع وترك الهوى الإمام lápẹjù àwọn àkúrò ní kàdé kọlọ bá ní lọrọ sí wọn kó bá ní ìjọ wọn wà ní ṣàkóso tó fún wọn. nínú ìtumọ̀ àtúnmọ̀ súnà tí gbogbo wa náà mọ̀ àbí tí ọ̀pọ̀lọpọ̀ wa ló ti gbọ́ sí náà ti fi àwọn àlùfáà wọn sọ fún wọn wípé àsúnà tí máa ní kàdé lẹ́nu nàbí mi sọ́dọ̀ ọ̀rọ̀ àyẹ̀wò ìlànà àwòrán àwòrán ilé أو صفة خلقية أو فرقية سواء واجب في أنك السنة قلنا نبو ثم بعد يقول الله نبي أبي ثم بعد شافيه ثم النبي أجواء يلا أولي يلا الشيء تحيث النبي صلى الله عليه وسلم أبا النبي صلى أو تحيث àbánilẹ́bù ní fọwọ́ sí nǹkan báyìí tẹ́nìkan ṣe àti tẹ́nìkan sọ tó sí bàbá àtẹ́lẹ́ tí sísọ rẹ̀ ti ti wọ òṣìṣẹ́ láǹfààní sọ́nà lọ́wọ́ àrùsọ́lá tí ṣíṣe ẹni yẹn ti ti wọ òṣìṣẹ́ láǹfààní sọ́nà lọ́wọ́ àrùsọ́lá tàǹtẹ̀bì wá àwọ̀ ẹ̀ láǹtẹ̀ àtẹ̀tẹ̀ tàǹtẹ̀bì fọwọ́ sí kékeré ó ṣe látọ̀dọ̀ ẹ̀dùn ní àtẹ̀tẹ̀ ìgbà wọlé tó bá tọ́lé yìí kàgbọ́ ọ̀rẹ́ nígbà tẹ́ wọ́n ní àwọn òṣìṣẹ́ ṣe ní àbí wọ́n ní sọ́dà nẹ́tì ní awal méjì ní ìròyìn yẹn ìmọ̀ nípa tó ọ̀lẹ́ ìyá tó àwọn nípa tó olùdí ìyá bóyá báyìí lànà ti fara tó báyìí lọ́mọ ànábì rí ẹ̀yìn tó ànábì kájú wí rẹ̀ yorùbá ànábì tó ti rí kájú wí rẹ̀ inú orí ànábì tó bá yọ tó bá yọ tó ti máa ń ṣe tó ti máa ń sẹ́kọ̀ọ́ kájú wí rẹ̀ tó sáà tó máa ń bọ̀rọ̀ mọ́ ọba ṣẹ̀dá àbá ànábì máa ń rìn báyìí àbá ànábì tó bá rẹ̀ rẹ̀ jọ báyìí tó eléyìí ìròyìn bọ́lọ̀ mọ́ ọba ti dá àwọn ọ̀nàdíjà àbí ànábì àmà wà báyìí ànábì ànábì àmà ṣiṣẹ́ sí báyìí súnà náà ni wọ́n máa ń lò lọ́rọ̀ àwọn àlùfọ́ oníkàlì. torí pé àwọn àwọn àlùfọ́ oníkàlì wọ́n kó gbogbo nǹkan tó tún máa nábì wọ́n kó náyà kí ló fà á torí pé iṣẹ́ táwọn fẹ́ ṣe òun náà ìwádìí nípa nǹkan tó ní oúnjẹ pẹ̀lú ànábì yálà afẹ́ fún ẹsìn bẹ́ẹ̀ ni àbá àti ẹ̀jẹ̀ ti bẹ́ẹ̀. gbogbo tó bá dà sí ilẹ̀ tó dà sí àbíkí rẹ̀ sọ́dọ̀ àdéhùn bá dé nílẹ̀ ká kọ́ ká gbà wá ká di ìmọ̀lẹ̀ iṣẹ́ tí àwọn àìsàn òní àìrí wọn fẹ́ sọ. kọ́lọ̀ bá dàgbà wọn sọ̀rọ̀ iṣẹ́ wọn yẹn sọ̀rọ̀ òun iṣẹ́ wọn yẹn ó kún ga ọ̀pọ̀ ga tó tó gbogbo ẹ̀ pátápátá náà ló ń lò. ẹ kí ló àti òfin ká fún ọdọ pé ká tóbi bá lẹ́yìn ká yẹ ẹ̀rí àtẹ̀wọ̀n náà rí. ibi tá a ti máa ń fa ní rẹ̀ ní tọ́tẹ́ nìkan bá lára tó bá tó wọn lòún rí àmì kódà lẹ́yìn rẹ̀ rí. jẹ́wọ́n tó bá wọn lọ rí bá tó ti mẹ́rin àti ìlú rẹ̀ yẹ pé sọ ohun gbà bá tó rẹ̀ rí kò sí kó lẹ́ rí rí. síwájú wájú wá ti àtúntì ìdí lákọọ́lẹ̀ nínú ìwé sunna àwọn òwe tí sunna máa àti kódà bá tẹ̀lé tí wọ́n rìbí ọ̀rọ̀ kalẹ̀ àgbẹ̀bí gan àwọn àfa ńlá lọ́kùn máa ń jẹ̀bi tí ìyàbá ti sọ̀rọ̀ kan tó bá làtẹ̀lé ló sọ ọ́ kódà bá tó wá ju fíṣó lálá tí ní ìsinájú ẹ̀ ń gbádùn àti ògbádùn látara ọ̀nà ìgbàtọ̀ ọ̀hún òun ni àdàbí sọ̀rọ̀ rẹ̀ kọlọ̀ bá jẹ́ wọn sọ lọ́rọ̀ tí gbogbo ẹ̀ ló láǹfààní gbogbo ẹ̀ pátápátá kódà tó bàbá ìwọ aṣọ wájú nípa ní ìgbà tí ó tán pé ilẹ̀ tí wọ́n rí kó tó sọ fún un. mo kọ àyànjọ ìlú wà lákọọ́lẹ̀ nígbà tó máa ń sọ̀rọ̀ fàṣọra muhammadu yẹn gbogbo àwọn àgbà tó ìṣesí gbogbo tó máa ń tàbí ìṣesí tó kó sínú wà á sọ wọ́n lórí náà. so súnà lọ́yọ̀ àwọn àlùfáà kan ní wọ́n dá wọn tó ní kàdé tòlọ́dọ̀ àwọn àbúrò títí tí àbáwọn afọ́nù sùúrù dé àwọn sọ fún wa pé ibi táwọn akẹ́kọ̀ọ́ náà làwọn ò sọ fún wa nítorí máa sún náà ìdí táwọn méjì náà wọ́n sọ ní táwọn sì ní ìbèrè mẹ́ta náà torí pé iṣẹ́ táwọn fẹ́ ṣe ni káwọn lò ìdájọ́ òfin ìrìnlẹ̀ káwọn ìdájọ́ rìn tó jẹ́ sófin Islam tó ibi nǹkan mẹ́ta la ti lè rí ibi méjì tó gbẹ̀yìn mẹ́ta àti àrùn tó ká nàbì ṣe fún rẹ àbí téèyàn ṣe àbí téèyàn kan sọ ká nàbì fọwọ́ sí wọn fi ní tẹ̀lé. tó táwọn bá sọ fún ẹ̀ fún wa àwọn sọ pé máa ń rí màá ilẹ̀ nàbí ní sọ̀nà lọ́wọ́ àárín ìrọ̀lẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ sí àwọn tẹ̀lé. àwọn dàgbà ọ̀hún mẹ́ta ní pé àwọn nǹkan tí wọ́n bá fi sọ níṣẹ́ ká nàbì ṣe ní téèyàn sọ ti rinlẹ̀ sànàbí ìtàkùn àbí sànàbí gbà wọlé wọn á ní sùnà náà. kí fún alápẹ̀lẹ̀ kan níbí bíbí lẹ́yìn wọn sí à ń pè ìran pípé tá à ń pè ní pé ọlọ́ọ̀ àtọ́ ọlọ́ọ̀ àtọ́ ìpìlẹ̀ ìlú ti wá kìí ṣe wípé ànábì gàgà èdè pé jìbìrì ọmọ àdá ẹ̀rọ fún ànábì sallallahu alaihi wasallam rárá. ìkànnì náà sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ lánàá olólàlà lẹ́yìn ìgbà tí wọ́n péjọ ṣèjúròrò lórí nígbà láti kọ́ ọ́n bá tó kù láàṣì náà jẹ́ láàṣì náà fúnra wa máa ń gbé àsìkò òun tó. àwọn èèyàn tó ṣèṣe àbáwá ó ń bẹ́ẹ̀ ni wọ́n tó mú àbáwá pé ẹ̀já máa kàn fèrè ìṣesí àwọn èèyàn lójú ànábì kò tẹ̀mí lọ́wọ́ kò sí gbogbo rẹ̀ torógbé ló sáà nàbì máa ń jìnà sí ju náà nípe sáà nàbì ò ṣe kankan nínú ìsìlámù ó wá fara pẹ́ lójú wọn ànábì sáfún kan ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà ànábì sáfún kan lọ́wọ́ kan sọ̀rọ̀. àwọn ìlú ní mọ̀ràn wáyé pé ìwúlé ẹ̀já wá aago tí yóò bá wọlé aago gbọ̀ngàngbọ̀ngàn yẹn káàtó bá tó bá lọ́wọ́ gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn àwọn tó bá ti wọ́n ti mọ̀ anábì ní kò tẹ̀mí lọ́wọ́ mi ò tẹ̀mí ò fẹ́ràn lọ́wọ́ láti padà pẹ̀lú ìṣòro wà wà fi sí ìwà ìwà fi sí àlàkà ní ṣẹ́gi ní kò ní padà ṣùgbọ́n wà ìṣòro àti ìṣòro rí ìdájọ́ àkàtà náà fi ṣàpẹ́ ẹ̀rí tó gbà tí wọ́n wá ní anábì ṣẹ́gi ní anábì padà the same irú irú ìdí tàbí ìdí tàbí kó dàbí náà ló ti gbà tẹ́lẹ̀ kejì náà dàbí wọ́n tún mọ̀ràn ní wáyé pé láti wá ti tó kánà dáná tó kéè kó máa tó wulawula àwọn mùsùlùmí sábà ń lóyún ọ̀tá lóko wọn tó rí alẹ́bìnrin tẹ̀lé lọ torí báwọn ti máa ń dá tí wọ́n máa ń tí wọ́n máa ń tó káàkiri iná àwọn mọ̀tìrú sí ni àwọn olùkọ́ náà anabi gba yẹn lada anabi gba yẹn lada gbogbo ayé wọn anabi gba wọlé ní dọ́là lọ́wọ́ mi tọ́lọ̀ wọn tó oṣù olóòlò mi lónìí àmọ́ nǹkan náà jọra àwọn tó gbàdá náà bàtà kó fún ọjọ́ gbọ́ngbọ́ngbọ́n ní à. àwọn tó wọn bá bẹ̀rẹ̀ pé àwa náà ní ìlànà náà là ń fi dé ìlànà yàtọ̀ sí àwọn. wọ́n jẹ́ pé sílẹ̀ náà làwọn náà lọ fà fún òdìdẹ́ tí náà ń fọ́n mọ́ sára. so ìwé kálá tó ní àwọn yóò fi gbé náà wọlé pé àtàwọn nípa fèrè kí o alẹ́ wọn sànàbí gba òkú tó sọmọdà náà wọn tí wọn jẹ kékeré ní ànàbí gba là. báwa kọ́ká lẹ́ni tí wọ́n ṣe ń ronú wípé èyí làwọn ó ṣe. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọlọ́run bá ní wọn Muhammad sallallahu alayhi wa sallam ló lọ làwọn sọ̀hábà náà ti ta kẹ́ni tó sùn ó tó wá sùn ó tó wá lálàá ó wá rí àgbà ẹnìkan lójú oorun tí yóò gbé agogo dání ẹ ó gbé agogo dání ó wá lọ bá agogo ọwọ́ rẹ̀ yìí tá a fún mi yìí tá a gbọ́ ọwọ́ agogo gbọ̀ngàn yẹn ni ó ní tá a fún mi ìyẹn ni àti fẹ́ máa fi ṣe ó ní mo fẹ́ ká máa lù ú nígbà tí àsìkò òun bá wí ká wá fẹ́ kí òun ká máa lù ú gbọ̀ngàn gbọ̀ngàn káwọn yẹn ni mo lọ ká tòun ti tó kálí mọ́ wá sí òní. ẹni tí òun bá náà ò ní ṣé kí n kọ́ ẹ ní nǹkan mí àwọn gbólóhùn tẹ́ máa sọ bí a ti fi ju owó lórí kẹ́ máa lu àwọn olùkọ́ sọ̀rọ̀ lọ. ìlú orí rẹ̀ yẹ pé tàbá ń bẹ́ẹ̀ ní kàìrá ìdíkọ́ pé kí nǹkan méjèèjì nǹkan méjèèjì jẹ́ orí orí ìgbẹ́ wà pọ̀ nǹkan lọ́wọ́ ní ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀. kì í ṣe pé tó ló orí tó lọ́wọ́ sọ pé orí ní ìlú náà lọ tó ti lára lọ pé eléyìí orí fún ọjọ́ ní ìlú láti fi ẹsẹ̀ ẹni tí ń ṣeré abẹ́ni tí kàn án níta tọ̀ táwọn aṣọ àwọn àánú ṣe ìdánilẹ́kọ̀ọ́ mi kẹ́nìkan wá sọ fún níta wípé tó bá dẹ̀ wọlé tó lọ tó gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó ń ṣe ó lórí fún ẹjọ́ ẹjọ́ tó ń lò lọ. sẹ́wọ̀n ló ṣe kò sọ fún ẹ pé méjèèjì yọ lórí lórí lórí. ìwé ẹ̀ náà wà lórí òun ìyẹn fi àtọ̀lá àtọ̀lá yọ ní nàdáwó láti fi ẹni téèyàn ń sọ sí tó táwọn àpèrò àtúbà àtúbà àtúbà tó ìlú lórí lórí lọ láti fi ẹ̀ sórí ní lórí lára yìí. كلها تقسمها تفاصيل بين الخيرات بين الخيرين قسمها لك كما تسمي لها من يقول لها كتلي يقولي فكان تلو يمكن توري وتعد له صعبا تقول لها بأخر لا بأخر ọlọ́run kò hà lára ọ̀sọ̀ fún abẹ́lé mú káàkiri wọn mọ àlá òkú ni pé lára àmì ilé yẹn lè sàn àmọ́ lára àmì tó lè yẹn bá la gbogbo sèyàn bá ní láyé kúrò yẹn sèyàn bá jí ìlú rẹ tó gbé ní lára àtìkà fi máa ní gbogbo sèyàn bá láyé kúrò yẹn tó gbé lára àtìkà fi máa fi àlẹ́ ilé yìí àlá òkú lélẹ̀ yìí. Yíyí ti fi ilé ẹ̀ lọ sí máa ronú máa ń fi ọ̀pọ̀lọpọ̀ oṣù ní yóò ti sọ tuntun yìí. Nígbà tí wàá fi gbígbà ìlú ìdájọ́ ọ̀rọ̀ náà. Lára àtìkà fi àlá ìlú àlá òkú náà ní pé gbogbo tí ẹ bá ń la ìlú àti tó sọ àti tó lálẹ́ ẹ̀ lójú tí ẹni yẹn kọ́ pé tẹ ẹ bá ń kó èrò ẹ máa sọ Allahu akbar Allahu akbar bó ṣe pé kú yẹn tó fi pè é kalẹ̀ tẹ bá tán tẹ ẹ kí wọ́n bá tó ẹ tún máa wí báyìí ìlànà tẹ̀sí tó ń wúyò náà fún tó tẹ̀lé tó lé jù owó akókò àtẹ̀sí lọ́sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sán nígbà tó ti báyìí ìgbà náà kò ní kó lọlọba àti ìgbé mọ màá lálàkà aláàtúmọ̀ ńlá báyìí báyìí báyìí báyìí báyìí máa yẹ nígbà tó wà láyé kan ojúṣe ọlọ́mọ bá sọ́nà lọ́wọ́ àlèwòsánlá ó sọ fún wípé aláàtúmọ̀ ńlá aláwọ̀ lóru ni àmọ́ èrò yẹn ìwọ kọ́ ni wàá máa fi lọ́dún sẹ́gbẹ̀ẹ́ ìlàlẹ̀ kó máa wá fún ìbílẹ̀ àti máa fi sókè wọ́n máa ń fi ilé ẹ̀kọ́ ká síbi láti máa lọ. Fàánù àti wọ́n fi ewu yẹn. Òun náà ní sẹ́yìn náà wọ́n wà ní ìkọ̀tà sẹ́yìn náà wọ́n wà. Ọwọ́ lónà bá ń bọ̀ lẹ́nu tí ń wọ àtọ́lẹ̀ kò máa ń lò máa ń lò lẹ́nu tí ẹ̀ ń wọ́n sọ wọ́n àtọ́lẹ̀ ara rẹ̀ wọ́n sọ lẹ̀. Ẹ mà fún ọ máa ń wọ́n òbí bàyẹ̀ olókọ́ mọ̀ tí wọ́n máa ń ró. So, tí a bá ti dìde pàjáwìrì tó bá ń lò fàyàfàyà tẹ̀lé tòwó ti bọ́sà ń pèrò owó tilẹ̀ pàpọ̀ tilẹ̀ mọ́rù ilẹ̀ fún wọ́ ìlótò olùkọ́ra níta níta tó lọ àdéhùn lọ ọjọ́ ọkàn rẹ̀ ọjọ́ àdéhùn ló sáwọ́. irú mọ́tì yìí náà ó lára rẹ̀ nǹkan ìṣẹ̀lẹ̀ ló fi lára rẹ̀. tó nígbà wọn fẹ́ràn ẹ̀ lè wé ayé ìdílé ẹ̀ka tó sọ fáànàbí gbà wọlé tó máa ń pè ní súnà náà máa ń pè ní tẹ̀kírì tó irú yẹn ní ànábì kan ó dàbí kan ó ti dàmà. táwa bá fẹ́ kó tiẹ̀ léde ṣé àwa bá kẹ́kẹ́ bí mùsùlùmí àwọn tó jẹ pé irun náà ń tóbi gan ànábì kan ló gbà wá. táà sọ bẹ́ẹ̀ ẹni wá ti sọ bẹ́ẹ̀ ní ìwà aláìmọ̀kan láàrin wa ni ó ti tọ́ka wípé mùsùlùmí aláìmọ̀kan lè àbí àáfà aláìmọ̀kan lè torí pé tí àtẹ̀yẹ̀ kan bá sọ fún ànẹ́bí àbí ẹ̀yẹ̀ kan ṣe é lọ́dọ̀ ànẹ́bí sọ́lọ́ mọ́ ọ̀rọ̀ àyè táàmù náà ti bá ti lè gbà á wọlé ẹ̀ ìsọpẹ́ ẹni tó wá sí lọ́dún sí lọ́dọ̀ ànábì yẹn ló mú wá mú balẹ̀ tó sí lọ́dọ̀ ànábì tòló lànábì bá gbà wọlé kò lè jẹ́ kò lè wọlé tó gbígbà wọlé ló sọ ní ti ànábì ọ̀dọ̀ ànábì láwọn wá fi ti tó ká lọ sí ànábì kan ló mú wá ẹnìkan ló lára rí ànábì náà ló mú wá gbogbo tí o bá ànábì ò sáré bá ti gbà wọlé náà yóò kọ̀ rẹ́ tó lọ́dọ̀ náà ànájú òní tọ́lọ̀ wọn fún mi padà pé eléyìí tẹ eléyìí tó kú ló gbà wọlé mi correct torí kọ́lọ̀ wọn bá máa ń gáìdì àwọn ànájú rẹ̀ ó sì máa ń tọ́ wọn sọ́nà. tòtòrí ẹ̀ ànájú ṣe bẹ́ẹ̀ ó kú kò sí ìpadà fún eléyìí tó àti pé ara ẹ̀ ní ojú ayé ànájú ló ti wà bẹ́ẹ̀ ànájú náà ló mú wá ní. fẹ́ẹ́ni gbogbo kẹta bá ti tó bá ti tẹ̀bá jọ láwọn àgbà sọ pé aláfẹ̀fẹ̀ ìrúdẹ̀ pé ọmọ wa lè tẹ̀lé fún ànẹ́bí ọmọ wa wọ́n má bàa jìnnà fẹ́rẹ̀ kẹ́lẹ́ lára ló ń ànẹ́bí rẹ̀. ìwà ní lọ́ọ̀ni òní olóso ó tún láti ẹ̀sìn ṣé mo mọ̀ fẹ́ nìkan ló lálàá ni wọ́n wà lóde nígbà tẹ́tì wá lálàá ta ló rọ́ àláwọ̀ fún. wọ́n ti aláyẹ̀ká ló rọ́ mú tubala ànẹ́bí nígbà tó wá rọ́ aláyẹ̀ká ànẹ́bí gbà wọlé ní àbá ànẹ́bí gbà dànù tubala ànẹ́bí gbọ́wọ́ sí ní ẹ̀ náà ló fi jẹ́ fún torí pé gbogbo sáà ti bá ti gbà wọlé lójú ajé rẹ̀ súnà náà ni wọ́n máa ń kà á fún ọ̀yẹ́ ní kì í ṣe súnà tó ọ̀rọ̀ kàn níyànjú ní agbègbè yẹn tó ní tí wọ́n ń pèlè súnà gẹ́gẹ́ bí ti àwọn àlùfáà wọn nígbà tó wá sí mi ní àdìmọ́ ní ahmed ọ̀fúnà náà wọ́n ní wọ́n súnà ti rìn ìlànà tí sáà pèlè súnà lọ́dọ̀ tiwa o lọ́dọ̀ tiwa àtàrà bá wọn tó bá fi wá látọ̀dọ̀ ànẹ́bí ìdájọ́ yálà ànẹ́bí sọ̀rọ̀ àbá ànẹ́bí ṣe àbánsórí àbánsọ ànẹ́bí gbà wọlé bọ́tà àjẹpá ànẹ́bí ìlú ọ̀dọ̀ ànẹ́bí ló ti rìn lẹ́yìn Islam nínú Islam súnà ní lọ́dọ̀ ti wá wọn. tó tá a bá sọ pé súnà yóò là ń pè ní súnà. bákan náà eléyìí jẹ́ ìtumọ̀ fún táǹkì ní súnà. السنة عندنا آثار رسول الله صلى الله عليه وسلم لأن ما كان منذ في ما أوثر عن النبي صلى الله عليه وسلم تقول مجد جنة أو رمضي جنة أزكى ليمون بيرو أزكى ليمون يأكل مجمع دي كمان السنة عندنا ما أوثر عن النبي أو السنة ما أوثر عن النبي ṣe bí wọ́n bá sọ alágbèdà níbi ní jẹ́sínà tí ẹnìkan sọ pé àsúnnẹtú àtàrò ọ̀sùnlélà ìtumọ̀ kan náà méjèèjì náà ní tó bá wá látọ̀dọ̀ ànábì sọ̀tún lọ́wọ́ àdéhùn ọ̀sẹ̀lẹ̀ tó aṣọ máa fi máa wá látọ̀dọ̀ ànábì ìran máa ń lọ́dọ̀ àwọn àbúrò ní kàdé lọ́dọ̀ àwọn àbúrò ní ìṣúlù pé àwọn àbúrò àbúrò fẹ́ wù láti mú ìdájọ́ ẹ̀sùn wá nílẹ̀ mẹ́ta làwọn yóò wò ni wọ́n pè é wípé mẹ́ta yẹn nìkan làwọn ní wọn àti ìdí mẹ́ta yẹn lọ. ṣùgbọ́n dáàtì nínú Islam gbogbo náà àmàlà láti torí pé máa àmàlà náà àwọn méjì lókè náà yóò padà ní méjì táàbù padà ní káàkà láti máa wò àti ìrọ̀ níbi àwọn ìgbà wà fún mi tí mo máa tẹ́lẹ̀ pé àrà mi wáyé mi sunna lè. هل هي الحرام هل هي الحلال هل هي المباح من حانا بمالي جدا سو هل هي الحلال جدا تبع ما جدا سنة بول سنة جدا سيار مباح بول سنة بول جدا سيار مباح سو هل هي الحلال جدا سيار مباح سو هل هي الحلال جدا سيار مباح سو الإمام أحمد يقول وسنة تؤثر القرآن والسنة تفسر القرآن سنة من تما القرآن سنة من تما القرآن ìtumọ̀ yìí kò náà ní wípé nínú ìlànà tá a ń ta wá ló á láti kọ́ ìròǹgbà ọ̀rọ̀ ọba àdéhàyé lórí ọ̀rọ̀ bá sọ lára rẹ̀ wípé ká lo ọ̀rọ̀ àti láti fi túmọ̀ àti ká lo nípa náà ṣe ká fi túmọ̀ àtọ̀fà ká lo tí wọ́n fi tí wọ́n àti tí wọ́n ṣe àbí tí wọ́n sọ lásìkò ànẹ́bí tá ànẹ́bí sì mà sí tá ànẹ́bí ó sì ta ko àbí tá ànẹ́bí sì rilẹ̀ ká fi túmọ̀ àtọ̀fà. Tòtọ́ wa tó máa fi káfí túnà káfí túnà tó hàn á padà sí bí ìtumọ̀ túnà ìpìlẹ̀ yẹn náà ló máa kọ́ lọ́ba ní káàlì tó wọ́n tó wọ́n sọ fún máa tún náà kábí wá sọ iṣẹ́ tá a fẹ́ lu tún náà yẹn mú. títúmọ̀ sí pé bàbá lọ pé àárọ̀ tún náà tú àlùkò hàn ìtumọ̀ ẹ̀ ṣe ń tẹ́lẹ̀ tú àlùkò hàn nínú tó wá lábẹ́rẹ́ àlẹ́bí lórí ìdí ọ̀rọ̀ láti ẹ̀mí sọ gẹ́gẹ́ ó sì jẹ́ láàlẹ́bí tó ṣe nìkan ó sì jẹ́ tí wọ́n ṣe táàlẹ́bí fi rinlẹ̀ gbogbo ẹ̀ náà ní wọ́n tó gbé gbogbo ẹ̀ sún jẹ́mi máa ń bá kojú lè náwó. ọlọ́pàá bá sọ fún wa nípa ọ̀tọ̀ á ti pé أعوذ بالله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله للمبالغة إذا نودي للصلاة من يوم الجمعة ثم بعد كل يوم الجمعة القرآن الصلاة في الجمعة alùpàdé sọ fún wa pé a máa ń irun ó sì dábàá pé wọ́n máa ń a máa ń pèrò nínú ìlà ṣùgbọ́n mo gbọ́dọ̀ wò láàrú ìwò láti pèrò yẹ ẹ̀ẹ́dẹ̀ rí inú àlùpàdé torí àwọn náà lọ pé kò sí sí jẹ́ àdéhùn máa wò lẹ̀ pèrò kódà bọ́ bá ń tún sí Yorùbá náà kò sí nínú àlùpàdé náà tó sí Yorùbá yẹn lọ sí àbó òṣèkọ ọmọ tí ń tó ń ní òkú sí yorùbá àwọn àdébìjú náà sínú àlùkọ́kà. so ọlọ́run jẹ́ àwọn ìwé tí wọ́n bá pè ó tí wọ́n bá pè ó lọ́jọ́ júmọ́ à. first hour ilẹ̀ ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀fà gbogbo ńlẹ̀ ẹ̀fà ṣe ní ẹ̀lọ́gbọ́ òtúbà tí wọ́n ṣe bá ní wọ́n fi kí ẹ̀lọ́gbọ́ òtúbà ọlọ́run bá sọ bẹ́ẹ̀ fún wa kí la fẹ́ wọ́n yọ ọ̀rọ̀ yìí onífẹ́ gbàtà kura jẹ́ wọn bá pè ó kura ti dá wọn bá pè ó ṣùgbọ́n kura ti fọ́ bá a ti ń pè ó fún wa. ìbò la ti wá bá kọ́ yé bá a ti máa pè ó jàmá ìbò la ti kọ́ yé inú súnà inú súnà. tó yẹ kí túmọ̀ sí àlè máa mú ahmed sọ pé àfúnnà tó tùfásírò lùkùrán súnà máa ń túmọ̀ lùkùrán súnà máa ń túmọ̀ lùkùrán. lọ́sọ̀rọ̀ yóò bá lọ súnà papọ̀ máa lùkùrán yìí kò ní lẹ́sìn kẹta tó yẹ wáyé ọlọ́wọ́ bá. يلا النبي صلى الله عليه وسلم قال أوتيت القرآن ومثله معه kùránì nìkan tọ́lẹ̀ lọ́wọ́ ọba fún mi wọ́n tó ṣe ọlọ́run ọba nípa ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àtúnlá tó bá lérò bí àkùránì nìkan lọ́wọ́ fún ànẹ́bí ànẹ́bí ní kùránì nìkan lọ́wọ́ ọba fún mi. kò tí ì tòrò kùránì wà mí lẹ́wọ́ mẹ́rin wọ́n fún mi ní àlùkò àdì wọ́n sì fún mi ní irú rẹ̀ pẹ̀lú rẹ̀ lánàá ti sọ tó bá ń pa àwọn àwọn ọmọ pé ìpèkè òun náà lè súnà. ìgbà tó wọn bá bá wọn yàwó òṣìṣẹ́ lábúrò mọ́sálù wọ́n ọ̀rọ̀ àìsílá tọ́lọ́ wọn bá bá wọn sọ̀rọ̀ wípé ẹ máa farabalẹ̀ láti máa gbọ́ nǹkan tí wọ́n ń kà nínú ilé yìí sínú tí ọlọ́run wọn bá sọ̀kalẹ̀ kí ṣe àlùfáà ẹgbọ́ ọ̀gẹ̀dẹ̀ gbọ́ àti ṣíkímà ọlọ́run bá ti sọ gbọ́dọ̀ ṣíkímà hikima yẹ àwọn àlùfáà àti wọn bá débẹ̀ ti fà jù ẹgbẹ́ pẹ̀lú alákòóso àwọn sẹ́lẹ̀ mínísítà sọ̀hálà mínísítà bẹ̀rẹ̀ yìí wọ́n ní hikima bẹ̀rẹ̀ náà ní súnà wọ́n ní súnà yìí. so adájọ́ sọ́dọ̀ wọn bọ̀ àyẹ̀wò sẹ́lẹ̀ àwọn tó fi ṣàlàyé ẹ̀sìn ọlọ́mọba àdúgbò ti ṣe nígbà táyà tó fi ṣe ọlọ́mọbó sọ fún ayé صلوا كما رأيتموني أصلي خذوا عني مناسككم ọlọ́run ọba ní kẹ́kẹ́ o ẹ máa wò ní bí bá ṣe ń kí o ní kẹ́kẹ́ máa ṣe kí ni kẹ́kẹ́ máa ṣe. tòbí irun wa pẹ̀lú bàtà ti sọ náà pé sọ́nù kàmá àìkú mọ́ ní ìsọ̀lì bẹ́ẹ̀ bá ṣe ní ìdíbò ń kí o náà ní kẹ́kẹ́ máa kí o eléyìí ti kó nǹkan tó pọ̀ sí inú láti bẹ̀rẹ̀ ohun àti parí wọ́n bá ṣe láàánú ti máa ń ṣe àwa ló máa tó kókó ká ṣe wọ́n làánú ti ń ta wáyà bá ti ta wọlé àwọn ọmọ ẹ̀dá rẹ̀ àwọn oṣù àwọn ọmọ tó làánú ti máa ṣe láàárín àmọ̀ṣọ́ àmọ̀ṣọ́ torí pé akẹ́kọ̀ọ́ wa bá tẹ̀síwájú sọ́lọ́wọ́ ọ̀rọ̀ àlọ́ ọlọ́ọ̀tí anabi ṣe hajj ni anabi sọ fún ọlọpàá kúndùn ánìmí mẹnà síkàkùn kúndùn ánìmí mẹnà síkàkùn. iṣẹ́ hajj tẹ́ ẹ ṣe ẹ wò ó látara rẹ̀ ẹ máa wò ó bá ní sí ẹ̀yìn ẹ̀ máa ṣe é. tọ́wọ́ tàfà fíìmù kí ẹ ṣe níbi iṣẹ́ hajj o kò kọ̀m̀pìtì náà lọ́kọ̀ án ọlọ́lọ́ sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta láyé lórí sọ̀rọ̀ àwọn àwọn kàfà sílùú kéde o ànábì ló ṣàlàyé rẹ̀ ó sọ ọ́ lọ́wọ́ kò ṣe é léṣe. tó eléyìí jẹ́ àwọn òwe súnà gẹ́gẹ́ bí àwọn àfẹ́sí máa ń bí máa Muhammad náà ṣe sọ mí náà nígbà súnà tó tó bá ti dẹrọ lọ à súnà máa ń tutù máa àlùkò à náà ló bá fi dájú mọ̀kòrò débi bí kì í máa fún kì í máa fún ní apá àpèrè súnà ìfúnyà lórí pé ìyàbá ti fún yàn nàìjíríà òní láti ẹ̀kọ́ yìí. alimam ahmed ọ̀túnbọ̀ mọ́ wọ́n ní wàlúù yẹ tẹ̀lé àdìmú wàlúù yẹ tẹ̀lé àdìmú kùrán wàlúù yẹ tẹ̀lé àdìmú kùrán. dẹ̀lí ìtọ́ka jẹ́mu rẹ̀ tẹ̀lé àdìmú àwọn ìtọ́ka tẹ́ tí ó láti sí àgbọ́yé tí kùránì ń sọ tí ó jẹ́ kẹ́ gbàgbọ́ yá kùránì tí ó tọ́ka níbi tí kùránì ń kẹ́ lọ rèé ibi ni kùránì ní ẹgbà ibi ni kùránì sọ fún ẹ dúró báyìí ni kùránì ṣe ní ẹ dúró súnà ní. ọlọ́pàá bá ní ìdá kóòtù ìlà sọ̀lá ìdá kóòtù ìlà sọ̀lá ọlọ́pàá bá sọ fẹ́ ní wọn tẹ́lẹ̀ bá ti di dúró láti di ọ̀. Níbo ni ọlọ́run bá wà fún mi lẹ́yìn kọ́ àdìsí? Ẹ̀dúró fún ọlọ́run ọba àwọ̀ kọ́ àdìsí náà lẹ́yìn tí jọ́sìn. Lẹ́yìn tí jọ́sìn fún ọlọ́run ọba àwọ̀. Tó ìdúró yẹn kò láti dúró rẹ̀ ìdúró dáhùn ọba tọrọ nípa rẹ̀ súnà ní oṣù kìíní òun ní ojú rẹ̀ fún wa àsúnà ti dàlẹ́ àdìmú fún wa ìtọ́ka àdìmú pé ibi tí kò láti sọ̀rọ̀ fún ọ ó ṣe ní oṣù yìí súnà ní ọjọ́ kàwá tolu pàtó jáde àìkú ní àtàkùn ní súnà tẹ̀lé bí a ti sọ ní gbọ́dọ̀ ní ìdáwọ̀ àbájọ ní súnà bí náà ní hadith bọ̀dọ̀ bá ní hadith àdìsí ó ní ìtumọ̀ tó bẹ̀ ó ní ìtumọ̀ tó tóóró ìtumọ̀ tó tóóró rẹ̀ ní kápẹ́ ní ọ̀rọ̀ kápẹ́ ní ọ̀rọ̀ ìtumọ̀ tó tẹ̀ rẹ̀ ní kápẹ́ ní tó wá látọ̀dọ̀ ànẹ́bí torí pé tó wá látọ̀dọ̀ ànẹ́bí ju ọ̀rọ̀ nìkan lọ tó ó ní ìtumọ̀ tó ànẹ́bí ṣe tó bá ànẹ́bí sọ ó ní ìtumọ̀ tó yẹ ṣe tó ànẹ́bí ó gbàdá tó kọ̀ndẹ́mù ẹ̀ ìgbà mí níwájú ànájà ànájà àbẹ̀rẹ̀ rẹ̀. ìwọ àlàbà ẹsẹ̀ ìlẹ́yìn sí nǹkan ó túmọ̀ kankan ìtumọ̀ rẹ̀ náà ní pé ìlú yẹn ti ti ti ẹnì rẹ̀ ti ti yóò sáfù tẹ̀lé ẹ̀ṣẹ̀ ẹ̀sìn bá alákọ̀ọ́lẹ̀ fi táwọn àbá bá fa ọ̀rọ̀ kan lọ àbí tó bá fẹ́ fún ìdájọ́ kankan tó wáyé nílẹ̀ tó wá fẹ́ fún ìlú wa ní pé ẹnìkan ṣe níjọ́ kan lẹ́yìn ẹ̀ṣẹ̀ àti ẹ̀ṣẹ̀ ẹ̀rí náà nìyẹn wa ìtumọ̀ rẹ̀ ní pé tó ikú tẹ̀lé tàbí tẹ̀lé wà lẹ́nu gbígbà fún ìwòlí mi. ìbẹ̀rẹ̀ lẹ́sẹ̀ fi gbígbà mi lé ẹ̀ kó ṣe sàn nígbà mi lé. tójú ànájú kẹrẹ lọ́wọ́ bá ti rí gbogbo ànájú yí padà tójú ànájú bá ti yí padà sí nǹkan wọn ti mọ̀ ewé nǹkan yẹn bá wọn. sábà nínú ìlú sọ̀rọ̀ pé kí ló lẹ́ fi lé wọ́n tàbí pé láti a ti mọ̀ yìí pé nǹkan yẹn ti di ọ̀rọ̀ rẹ̀ wọ́n á ti ti jáwọ́. àwọn tó tuntun mú wálẹ̀ nìyí wọ́n fẹ́ mú irú nǹkan bẹ́ẹ̀ wọ́n á gbà ní abẹ́ ta lórí síra wọ́n á dẹ̀bi wá fún yẹn nìyẹn ṣe àti ní kò ṣẹlẹ̀ gbogbo àti ní kọ́rẹ́ lọ́wọ́ ẹ̀sìn ọ̀gá ní ìbò wọlé. so tábà ní àyè onítùmọ̀ tó dúró náà ní káfíń lọ́rọ̀ tabati hadith onítùmọ̀ tó gbòòrò náà ní káfíń ní tó bá wà sallallahu alaihi wasallam ṣùgbọ́n súnà súnà ìtumọ̀ rẹ̀ gbòòrò nínú ṣẹ̀ríà òun náà ti pé gbogbo tó wà lọ́dọ̀ ànábì pàtà tó dẹ́kì àná ànábì lórí islam tó eléyìí nínú sí alimami ahmed ọ̀fìn ọ̀fọ̀ ọ̀fọ̀ ayé tí wọ́n sọ ní. a lè pe a lè mọ̀ ló pé súnà ọmọ súnmọ́ ọlọ́run bá sọ nínú àlùmáàjì kan fọ́ ẹ̀ nínú tọ́lọ́pù nígbà àyà nẹ̀ẹ́dì fáìlì olùwọ́n bá sọ fún fáìlì wọn kà á lẹ́gbẹ́ yìí wọ́n á ti ń gbáyìí náà ilé ìkà wọ́n á ti ń gbáyìí náà ilé ìkà tó ti kí nínú méjì náà ní náà máa tó ti rẹ̀ ilé ìkà olùwọ́n ní àwọn ọlọ́run ní sọ́ọ̀tù náà àyà ọ̀pọ̀ sọ́ọ̀tù náà bíbọ̀ àwọn ọlọ́pàá bá sọ àlùkò ànìkàlẹ̀ sí ọ̀dọ̀ ẹ̀ lórí lára orúkọ àlùkò ànìkàlẹ̀ bíbọ̀ ọlọ́pàá bá ní àwọn ọlọ́pàá bá sọ àlùkò ànìkàlẹ̀ sí ọ̀dọ̀ ẹ̀ torí kíni ọlọ́pàá bá wà sọ ìtòkpà olùwọ́n bá ní lẹ́tọ̀ọ́ bá yẹ kí náà ní náà máa ń sílẹ̀ ìlẹ́yìn yẹn kó o lè bá a ṣàlàyé táwọn ọlọ́pàá bá sọ̀kalẹ̀ fún àwọn èèyàn fún wa kó lè bá ṣàlàyé fún àwọn èèyàn ohun tí ọlọ́mọ bá sọ̀kalẹ̀ fún wa. ó túmọ̀ sí pé àlùkò á yẹ ọlọ́mọ tó lọ nínú rẹ̀ kalẹ̀ fún àdẹ́bì nìkan tí àdẹ́bì àti ìsàmọ́ yá wọlé kó máa lọ́ra. gbọ́dọ̀ wọn bá sọ̀kalẹ̀ fún àdẹ́bì rẹ̀ káàdì lè ṣe àlàyé ètò wọn bá sọ̀kalẹ̀ yẹn. ọlọ́mọ kò sọ pé lè tẹ́sọ̀rọ̀ à áwọn lè tẹ́sọ̀rọ̀ wà kó lè bá a ta àlẹ́ yìí sí wọn létí ọmọ olùgbà yẹn. tó ọlọ́pàá bá ní ọkùnrin báyìí náà lè nà á sí máa ló ń tilẹ̀ ilẹ̀ yẹn ọlọ́pàá sọ pé lè tẹ̀sán wa lè nà á sí máa ló ń tilẹ̀ ilẹ̀ yẹn àwọn tẹ̀sán wa lè nà á máa ló ń tilẹ̀ ilẹ̀ tó bá jẹ́ pé tọ́lọ̀ sọ ní àná àná ti kàn kàlàyé kàkà á fún wa àní àlàyé gbàtó tó wọn bá sọ yéésù bá yẹ náà lè ná tọ́ba ní bá yà ní ó wà látara bàyà àbí látara bàyà àbí tó ń sọ ní bàyà àbí náà ni kéèyàn ó bẹ̀rẹ̀ sí ẹ ẹ ẹ àlàyé àlàyé náà ń ní bàyà àlàyé lẹ́sìn máa rí ẹni nínú àbí kakó nínú èyí nígbà tí wọ́n bá fi ní kí wọ́n á ní sọ́ọ́ nínú ìbàyà ni sọ́ọ́ nínú àlìbàyà ni àfa àlàlàjì ẹni bẹ́ẹ̀ tó bá pèlè rárá yìí kò fẹ́ẹ́ ká àjọpọ̀ ọgbọ́n kó di ẹ̀yìn kan yóò sọ tó fi yí ọjọ́ tó mọ ní wọ́n gbà lé òkú. sọ̀rọ̀ bàbá wa sọ fún wa ní àlùfáà ní gẹ́gẹ́ ní sọ́ra kò ná ṣáàlì àyà àwọn ìfọ̀ ọ̀dà nìyí wípé àwọn ọlọ́mọ bá sọ àlùfáà ní kalẹ̀ fún yẹ Muhammad sallallahu alayhi wa sallam lẹ́tọ̀ọ́ bá yìí nà lè nà àwọn tó náwó lọ pé láàmì ọ̀làmù tààlù. tó ní wọn bá Allah subhanahu wa ta'ala litubayyina linnas ma nuzzila ilayhim kó lè bá a ṣàlàyé fún àwọn ènìyàn kó lè bá a ṣàlàyé fún àwọn ènìyàn ma nuzzila ilayhim ma nuzzila ilayhim nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ fún wa. tó eléyìí túmọ̀ sí pé àlàyé Al-Qur'an ọlọ́mọ ọba jẹ́ àmọ̀ wípé ẹni tí ó ṣàlàyé rẹ̀ fún wa nípa ni jàmá ànábì tó bá tó wáyé pé ànábì ni ó ṣàlàyé rẹ̀ fún wa. ṣé ọlọ́mọ ọba wa sọ sọ́nà láti rí láti ṣàlàyé tí ó fi gbogbo ọlọ́mọ wa wà lórí sọ sọ́nà. tẹ̀sán ní ọlọ́mọ ọba sọ sọ́nà. torí pé báwọn bá ṣàlàyé nǹkan rẹ̀ yẹn dín ní wàlúù á tètè bá fẹ́ kí mo báyìí ni ẹ ṣe ẹ tọ́lá máa sọ pé wọ́n sọ ọ́ lọ sínú àjọ àti àwọn àlẹ́ gbọ́dọ̀ kọ́ sọ ọ́ náà ọlọ́dọ̀ sọ pé ẹ bá fẹ́ kí nu ẹ bá ti gbẹ fẹ́ kí nu ẹ bá ti lọ sí o ẹ kọ́kọ́ kọ ojú yìí ẹ mọ apá yìí ẹ pa orí yìí ẹ mọ ẹsẹ̀ yìí kẹ ẹ sókè nu ọlọ́dọ̀ sọ kalẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n àyà ń bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ àwọn àyè ọlọ́mọ bá ní àwọn ọlọ́mọ bá sọ omi kalẹ̀ sí omi tó má láti fi wẹ̀ yín má fáà ṣe lo omi yẹn sáàbì máa fi ṣàpọ̀ máa ara wájú ọlọ́run pàlú sàlàyé ọ̀nà wa ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlejò sọ̀rọ̀ ànábì ló sàlàyé ọ̀nà wa. so gbogbo ẹni tí a mọ̀ wípé ìtọ́sọ́nà ọ̀nà ọba ń bẹ lára àlàyé sàmẹ́lì lọ́dọ̀ ọ̀rọ̀ àdìsọ́lá tó ṣe fún àwọn àdìmọ̀ náà ló fa bí mùsùlùmí kan sì ń fi da àdìsí kánà lópin ìgbà tó bá ti lè ní àlàáfíà òwe ìlànà tó ń ṣe ẹni tó lu ọba ńlá ti wá ní nàná rẹ náà ló sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ àbí ló ṣe fi síyẹ kó eléyìí tó ní kó pàtàkì kágbàgbé yẹ ọlọ́run ọlọ́run fáwọn ọ̀tá ayá ó sọ fún wa ní lọ́sùn nìta ayá ninety láti lè dá wa padà sọ́dọ̀ ànábì náà sọ́dọ̀ lọ́kọ̀ àwọn ìṣẹ́lẹ̀ lọ́wọ́ ti pàdé tàdá dáhùn ilé ìwọ̀rùn nígbà mọ́ ìwọ̀rùn ọ̀sùn olùwọ́ba tẹ̀ láti fa kankan tẹ̀ láti jìyà lórí kankan. Tẹ́lẹ̀ ìjọ pé báyìí náà sàgbàlá. Ilé ìlera tẹ̀sán làwọn sàgbàlá báyìí. Ilé ìdí báyìí náà àti lọ́sí rún ẹnìkejì sọ pé rárá bẹ́ẹ̀ wọ́n là ń kí wọn fáyé eléyìí báyìí la ṣe ń lọ́wọ́ ẹja náírà ẹnìkejì ní bẹ́ẹ̀ kọ́ fáyé wọ́n lò wọ́n bá ní ẹ̀tọ́ sọ ọ́ ní nǹkan ọjà wọ́n má lò ó nǹkan ọjà láti lè yanjú rẹ̀ pé kalẹ̀ tó ń bà kalẹ̀ tó sì nínú yìí tó sì nínú wàhálà wa ọlọ́wọ́ bá jẹ kalẹ̀ sọ́gbà náà. bàwọn tó ń lọ ẹjẹ àwọn olùpadà tó wọ ọlọmọ wa ẹlòmíwá ayà fúlàní ní ayà fúlàní tó ń fa ṣe é gbàgbé dàgbé olùkú ilẹ̀ ọ̀gá yìí kiri pé ìlọ́ba ọlọ́mọ ọlọ́mọ bá tó mẹ́ ìfá olùkú ilẹ̀ ọ̀gá ẹ̀dá padà kọ́lá ẹlòmí náà alẹ́ rẹ̀ ti lọ làwọn ọmọ ìlú ayẹyẹ tó wọ́n lè lọ́dọ̀ náà sọ fún gbogbo tẹ́ bá tó bá tó bá tiẹ̀ tó olùkú ilẹ̀ ọ̀gá ẹ̀dá padà kọ́lọ́ ẹ̀dá padà kọ́lọ́ ẹ̀bí yóò lẹ́sẹ̀ adẹ́sẹ̀fẹ́ rẹ̀ làwọn tó rí ojú sọ́lá àwọn èèyàn ṣe tọ́jú ní ọ̀gbẹ́ni ọpọlọ àwọn èèyàn láti sọ wọn nù. torí kékeré ṣe kẹ́kọ̀ọ́ láyà lákòókò àwọn tí ó bá a jẹ nígbà tó wọn bá lọ sí wàkàndínlá náà lọ fún musa tẹ̀sí olùbá musa lọ́rọ̀ ọlọ́run yẹn nana rẹ̀ bí tẹ̀sílì máa ń yàrá yóò dá àlùmá yóò tó kìí ṣe ẹ̀ kìí ṣe bìlà hásínà àbí kìíní kan jákèjáde jàpùdé yìí wọn àbí kàlá bìlà tọ́jú tẹ̀sílì máa ń ọlọ́run máa yẹn nana rẹ̀ níwà táwọn tó àlùmá yóò wà kálá mọ̀ lọ́wọ́ àdé musa musa ló bá àlá sọ̀rọ̀ tí wọ́n dà lẹ́yìn tó rà rẹ̀ sọ́wọ́ nípa ìtàn ẹ̀dá fara fọlọ́ ọ̀rọ̀ tó ẹ̀dá fara fọlọ́ ẹ̀dá fara fọlọ́ ẹ̀dá fara fọlọ́ ẹ̀dá fara fọlọ́ ọlọ́mọdé àṣìlẹ̀ ṣùgbọ́n tó wọn bá sọ ní ọlọ́ọ̀ni tẹ́ bá fi pa nǹkan ẹ̀dá fara sọ́dọ̀ ọlọ́mọ ìlú yìí ti yà tó kó ọ̀nà àbáyọ tẹ̀síwájú wa ọ̀nà àbáyọ àkọ́kọ́ ẹ̀dá fara sọ́dọ̀ ọlọ́mọ wa wà lọ sí òye àti òjíṣẹ́ rẹ̀ tó ìtọ́rọ̀ wọn bá sọ ń bí yìí á ní pé wọ́n ìtọ́rọ̀ wọn bá ti bẹ̀rẹ̀ ó náà ní ìgbà ọlọ́run kò lọ pé fáwọn ọ̀sùn làbí ó lè tún máa wọ̀ sùn lọ́dọ̀ ní fáwọn òkúrú ní ìlànà mọ́ọ́dí wọn wọ̀ sùn. tó bá jẹ́ pé àyà ló bá kọ́kọ́ rántí kó ti àyà tó bá jẹ́ pé hadith náà ló kọ́kọ́ rántí kó ti hadith tó bá tó lálàáfíà ó ti yẹ òjì ìkọ́kọ́ kó ti àyà àlùmọ́tẹ́ sáwọn tó ń lò fọ́tò àlè kọ́kọ́ ká àyà àlùmọ́tẹ́ àdìsí lọ fún wa. tí wọ́n mú àdìsí wa ọlọ́mọ kò ń sọ pé àyà àlè kọ́kọ́ kó ti lò kó ti àlùmọ́tẹ́. ọlọ́mọ ọba ní wa ò nínú lọ́ọ̀rì wọ́n mọ̀ sùn. wọ́n ti àkùrọ̀ ọlọ́mọ bá tó bẹ̀yẹ. ẹjọ́ rẹ̀ kára sọ́dọ̀ ọlọ́run àti tó làbá mi lọ́wọ́ tó ní bíi mímú ìdájọ́ nínú ìdánimọ̀ àlùkò àdàlùsù náà ìgbà bákan náà ni bákan náà ni yálà àdéhùn ló sọ́wọ́ kùránì ló sọ́wọ́ káàdìsì ń bá ti dọ́rọ̀ orílẹ̀ fàdébì ló sọ àti dáàbò àdì sọ ìdájọ́ kan náà ni. ibi tí a sọ ń bẹ́ orí à ń ka kùránì à ń ka àdéhùn ṣé ládàtà àwọn àgbà lórí kíkà lóra ní àwọn àgbà lórí àdéhùn kò sí èmi tí ìgbésẹ̀ bá bẹ̀rẹ̀ ká àyè lásán tó ń ṣe mọ̀ ọ́jà àbí kò sí ládà ládà wípé ẹ̀ ládà àkótán wípé ṣe ń sọ mímọ̀ ní wá mímọ̀ ṣùgbọ́n tí a ti àti àwọn ìgbésẹ̀ ń wá mímọ̀ yẹn ni tó ti mọ̀ gbàládà nípa ara kíkọ̀ kan mẹ́wàá mẹ́wàá àti ládà mẹ́wàá mẹ́wàá ló dára. ṣùgbọ́n àwọn ọ̀dà ti ń bẹ fún àlùkò àti lọ́dún bá fi ká mú dájọ́ nínú àlùfáà àti nínú ọ̀rọ̀ káàkiri ti sọ nínú ìsìláàmù kò sí afẹ́fẹ́ kan bẹ̀. Bákan náà ni. Tó àwọn tó wà lọ pé ẹ àtẹ́bí bàbá láti bẹ láyé o, ọlọ́dẹ dá ẹ lọ pé bá jẹ́ sí nígbà tí wàá bá àtẹ́bí máa ń bọ́. Tòkè ẹ bá mú òrí náà wà ó tó tó ń gbá láti fún náà àtìgbà tó lọ́dọ̀ bí ẹja padà lọ sọ́dọ̀ ọlọ́mọ ọba dé ẹni bí dẹ́sí lọ pàdé ọlọ́mọ. Tẹ́lifí ìgbẹ́lẹ́ tó lọ sí ẹgbẹ́ lọ́wọ́ tẹ́lọ̀ fún ẹjọ́ yẹn bá wọn. Tèmi inú àlùkò àmì lẹ́ ti gbé lẹ́ padà tí ní oṣù tó máa ń bí ẹtì padà sọ́dọ̀ ọlọ́run lórí àlámàlì. Bẹ́ẹ̀ náà nígbà tí o bá nìkan sì mọ́ táwọn àkọọ́lẹ̀ ti ti bẹ fún ọ̀rọ̀ sọ ẹja padà tó sátẹ́bí sọ náà ní oṣù tó máa ń bí ẹjọ́ ọ̀rọ̀ padà sọ́dọ̀ so eléyìí nínú òṣìṣẹ́ àti ìlànà tí mùsùlùmí òdodo ti máa ń lò láti lè fi gbọ́ láti lè fi gbọ́ súnà yìí so wàlẹ́ kàfé súnà sí tìyà àìsí tìyà kù lórí súnà àìsí súnà àìmá pé káma fi káma ṣe tìyà súnà pẹ̀lú àwọn ọ̀rọ̀ mi tó wú yàtọ̀ ìwọ àwọn ọmọ ìbàjẹ́ gan tẹ́bá ní ànábi lọ́wọ́ ní ẹ̀ àdúgbò bá ànábi sọ ọ́ ẹ̀jẹ̀ jẹ́ ká àwọn ọ̀sẹ̀ ìlú ilé jẹ́ ká gbé sódò sùn wọn làákà yìí ẹ̀jẹ̀ á gbé sódò sùn wọn làákà yìí àìsí àdébà ti sọ àìsí súnà sódò sùn wọn làákà yìí kẹ̀kẹ́ làákà yìí kẹ̀kẹ́ fẹ́ẹ́ àdúgbò bàbá tí ọ̀rọ̀ yorùbá lálàáfíà lọ àdúgbò bàbá lálàáfíà lọ tó àwọn aṣáájọ àwọn tẹsílà àǹkó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn làwọn tó lọ pé ẹ tó bá jẹ́ pé ọ̀rọ̀ kíní náà ẹ̀ńtà kọ̀ọ̀kan fi mọ̀ bóyá àdìsí yẹn lálàáfíà yẹn pé tó kọ́kọ́ bá làákà ìmọ̀ àwọn sọ bẹ́ẹ̀ sọ àwọn òní kọ́kọ́ tẹ̀lé ìlànà táwọn àǹkó ní àdéhùn gbé kalẹ̀ ìdílé bá bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ànábì sọ lóru àbánábì sọ tó lálàáfíà tó lálàáfíà wọn ò ní tẹ̀lé ìlànà táwọn àǹkó àgbé kalẹ̀ ká àmú tọ̀ wọn kàn ní ẹja tó tó láká ìwò ìwé náà ló tó bá ìwà àdéhùn. kò lè fi irú àwọn àìsàn bá nínú máa sún kò sì máa àsopọ̀ tó ń bẹ láàrin súnà àti àpò àdáṣe kọ́ra wọn yìí téèyàn bá ti lè pàdánù méjèèjì yóò padà forí sọ́kàn di ẹlẹ́ẹ̀kẹta. yóò padà máa fi làákà yìí súnà dání. sọ àyẹ̀wò fi á tún súnà pẹ̀lú ọpọlọ àbí ọ̀rọ̀ ọ̀dọ̀gbọ́n kan ẹnu ní ọdún náà tí ó kẹ̀lú gbọ́rọ̀ yìí dáhùn pẹ̀lú àpò àyè ti tán. bí ẹni wọn bá nẹ́bí ó béèrè pé tó ń bá ní tó ń bá bọ́ sí dáadáa tó ń bá tó ń bá ní tó ń sí dáadáa ní ìyá rẹ ìyá rẹ ìyá rẹ ìyá rẹ lẹ́yìn náà bàbá rẹ lẹ́yìn náà tó bá súnmọ́ ọ kàdé ní pé àbá ìdẹ sọ bẹ́ẹ̀ ní yóò sọ àmọ́ kò tún rí bẹ́ẹ̀ ìlà rẹ. abẹ́ ẹ̀ lẹ́ka sọ pé olùkọ́ sí ìṣáájú àdáyé ó sì wá yìí abẹ́ ẹ̀ lẹ́ka sọ abẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ kan já pẹ̀lú ọmọ tí ó tí ó bá ń lálù bá ń kà àáfàá rẹ̀ ní ọlábọ́lé rí àwọn òbí rẹ̀. ẹni tó jà ayé ló ẹ̀rọ lálù dada ń dẹ̀ ọ̀rọ̀ so nínú ìlànà táàbí bá ti lè sọ̀rọ̀ òdìgbọ́ta pẹ̀lú pé àfa àkùnrin kan náà ó sọ ọ́. ìgbà wa nígbà lẹ́bi sọ̀rọ̀ náà wọn bá ní ìlọ́tọ̀ wa láti tọ̀ láti tọ̀ láti tẹ̀lé. tó àlìmọ́ ahmed sọ̀rọ̀ tó wà lọ́wọ́ wọ́n ti wọlé ẹ̀sùn sọ̀rọ̀ wọlé ìlẹ́ àlìmọ̀fà wọlé ẹ̀sùn sọ̀rọ̀ ìlẹ́ àlìmọ̀fà. ẹ̀sà sọ̀rọ̀ sí náà yìí. àwọn ìṣàkóso tó bá ń tẹ́tẹ́ lè àti súnà jẹ́nẹ́rálì àìmọ̀ fún àwọn àpòjúwe tí yóò bá súnà mú káma wá pé wá bá tẹ̀ náà láti máa fi gbá súná dà nípa àmì àwọn akókò ní ìwà. Bẹ́ẹ̀ tẹ bá tó ti hàdíìsì fún àwọn èèyàn wípé àdébùsọ̀lù wà wà àìwà ó ṣọ lára kú níbi tá a mọ̀ sí àdébìdà àdádálẹ̀. Tẹ bá tó ti hàdíìsì fún wọn. Yóò dàgbà wípé àṣé Toyota wà ní àtùpà nẹ́bí ìlú táwọn sọ tó wà látùpà nẹ́bí àti òsì ẹ bá yóò sí àwọn àdúgbò náà náà ló ń dàgbà ní ìlú wọn ń gùn ẹ̀hẹ́ ilé àdúgbò èyí náà ti fi bíbí àná olùpadà náà ẹgbẹ́ àwọn ọmọ yẹn tí kò bá ti di fún un lórí ọ̀bẹ lórí ọ̀bẹ yìí ló wà nínú orí rẹ̀ ní òdodo. yóò kàn gba àdàlù báyẹn náà ni tó àwọn olùkọ́ àwọn ìpè é. a ètò sọ yìí òdodo ọ̀rọ̀ ni. ọlọ́wọ́ wa lọ́wọ́ máa ń wọ́n tà láti wà láti àwọn ọ̀gá yìí. ṣe kìlẹ̀ àti mú àwọn àwọn àpèjú ìta wọn fi sún lẹ́dà lọ́wọ́. ẹ wo wọn sọ nínú nínú àyà olùwọ́ bá àwọn ọ̀rọ̀ nínú gbogbo téèyàn fi ní kúra pátá kò sí àwọn olùgbèsà mi kúra yàtọ̀ sí ọ̀la ọ̀la níbẹ̀. ṣé wàá ní nínú gbogbo tọ́lọ̀ fún wa máa fi ń búra pátá táwọn àbá àwọn ọmọ àbúrò tọ́lọ̀ máa fi nǹkan kan búra ọlọ́run fẹ́ ká ṣàkíyàwó òye sí àwọn nǹkan kan tọ́lọ̀ wọn bá fi sí nǹkan yẹn lára ní nǹkan àpọ́nlé àbí nǹkan ìyanu. bọ́lá ti wá gbogbo tó bá wọn búra wọn kò sí nǹkan tọ́lọ̀pọ̀ bá fi ń búra tó tóbi tó bọ́lọ̀mù ti láàrin búra. kò sí tó tóbi tó bọ́lọ̀mù lè búra. bó já sí ọlọ́pàá bá sì láti fi tó bá lọ búra. ṣùgbọ́n ìgbọ́dọ̀ bá sì lè fara rẹ̀ búra lé lórí kò lágbára. ẹ̀wọ̀n mi lọ́dọ̀ bá lọ olùwà ní fúnra wà rọ́ọ̀bì kà. ọlọ́dẹ àjẹsí kò tí ì rí bẹ́ẹ̀ o mo fi olúwa rẹ mo fi kúra fún ọ wá kúra rẹ kúra fún àná lórí àná kí àdámọ̀ rẹ náà ọlọ́run bá ní láyé nínú wọn ìdí ìgbàgbọ́ wọn ìdí ìjẹni tó ní ìgbàgbọ́ kankan. حتى يحذروك فيما شجر بينهم títí tó fi jáde gbogbo tó bá wọn máa ṣẹlẹ̀ láàrin wọn. ọ̀dọ̀ rẹ ló ti máa gba ìdájọ́ lórí ẹ̀ ṣé sáà náà ti bá sọ wọn náà ni wọ́n máa tẹ̀lé tó à ń fa kan à ń fa kan láàrin ara wa ní sùn àwọn ẹni wọn ànábi sọdá yẹn kẹ́kẹ́ lọ́wọ́ bí àkàlẹ́ sẹ́ni wà lọ́wọ́ ànábi sọdá yẹn kẹ́kẹ́ lọ́wọ́ bí àkàlẹ́ kí ló kù fún sùn kó dúró lẹ̀ tí ẹ bá tó wọn ta sí bí ẹlòmí lọ́mọ pé àdéhùn tó ga wọ àtàwọn ẹbí rẹ lọ́mọ lòlú adìrẹ́sì sọ ọ́ bí àpáàdé tó ẹ̀wọ̀n ẹni tó bá tó ta ẹni ẹ wá fún àdéhùn ní ó wá rẹ́rìn-ín gbàtó padà bẹ̀rẹ̀ ó ní àti gbọ́ ìwà àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́ lórí. so ọ̀nà ni wọ́n èyí ń gbà kọ́ gbogbo olúwa rẹ̀ fúnra kan hátà ìhátì wọ́n kàwé ìmọ̀ ṣáájà ọ̀rẹ́ ìdáhùn títí bí ó fi já sí pé gbogbo tó bá ti lè ṣẹlẹ̀ láàárín wọn tó bá ti gbọ́ fà ètò bá ti sọ lórí rẹ̀ náà ni wọ́n máa sọ. ó máa wá di kékeré mi sọ. ọlọ́mọlá ń pa àwọn sàwọn ẹni ثم لا يجدون في ثم لا يجدون في أنفسهم lẹ́yìn ìgbà tó bá ti wá gbé dájọ́ kalẹ̀ lórí kankan láàyè ikú bí àwọn tó ti ní hàrọ̀jẹ́ nítorí máa tọ̀dọ̀ ìgbà. ìdájọ́ tó ti gbé kalẹ̀ lórí nǹkan yẹn ẹ̀mí wọn ò ní kú sí nǹkan yẹn dájú nítorí ẹ̀mí wọn ò ní máa rò ó táwọn níkà nẹ́bù darí ọjọ́ báyìí táwọn níkà nẹ́bù ṣe kéré yìí lómi táwọn níkà nẹ́bù ṣe ká máa ṣeré yìí títà nẹ́bù ṣe lómi yóò máa yóò máa ṣe lára nípa ọkàn yóò ṣe ọ̀sẹ̀ ní orí lómi. Háwọn fún ọkàn ní pé kí nǹkan kan kọ́rọ̀ wọn bá ṣe nǹkan túmọ̀ abẹ́rẹ́ nínú ọkàn wọn ní àìsàtẹ́lọ́rùn pẹ̀lú ìtàjẹ́ ìjọ nínú ẹgbẹ́ ìjọ. Ó ti kó tí wọ́n jẹ́ ìwé ìjọ náà, ó ti méjì. Níta à ń máa wá ìsòfin ànẹ́bì lórí ọ̀rọ̀. Níta nípa tí wọ́n sọ kò ní máa ní wá lára nínú ọkàn wa ni. Ṣé ẹ bá lọ pé ẹja kò fi ṣe kí Ìsìlámù sọ lórí ìfẹ́ yìí? Tó wá bẹ̀rẹ̀ ìdájọ́ wá ní àkókò ẹ̀ máa tó bí ẹbí máa ṣe lóògbà ẹgbẹ́ báyìí ó lè lọ́wọ́ tó pọ̀ jù wọlé islam náà bọ̀ ó ti lọ sí ọkàn kò kẹ́lẹ́ sọ wájú àbálò ìbéèrè wọ́n inú ọkàn rẹ̀ ló sọ sílẹ̀ tó ìwé ìdílé náà ló máa ń lò bí ìlú òsè ní ara níbi tí ọlọ́run bá lọ́ọ́ sùn fún ọ̀tá dá bí o lè ṣe sọ fún wa ọlọ́run bá ní wọ́n lè sẹ́ni lè mọ́ ẹ̀sìn ìlú wọ́n lè fún wọn lè sẹ́yáyá tẹ̀mí ìsúnni ẹ̀ wọ́n ti wọ́n lè sẹ́yáyá sọ̀rọ̀ ló sọ bẹ́ẹ̀ sátẹ́bí ẹ̀dá mi ìjà mi àkọ́rọ̀ ó pàtàkì gan tá a bá jẹ́ mùsùlùmí òdodo bàbá ti kọ́ dájọ́ kan lọ́dọ̀ wá pé ìtọ́lọ̀ sọ ní àti tánà mi sọ lọ kí ẹ tètè máa wọ ọkàn rẹ̀ lè lórí ìtàn tọ́kì wá ti máa ti fìdí ọdún sí tọ́lọ̀ tánà mi sọ kí ẹ máa bẹ́ lọ lórí ọkàn yẹn kí ẹ máa tó pé láta ti máa jẹ ọkàn lógun náà ní àdúrà kí ẹ máa bẹ́ lọ lórí ọkàn pé ah, àwọn àyàn akọ̀ ọ̀sán máa ń lo ọkàn mi sí gbogbo ìyọ́lọ̀ tó eléyìí kó pàtàkì púpọ̀ tó kí àwọn ẹ̀kọ́ mẹ́sàn-án máa ń bẹ nínú ipò bẹ́ẹ̀ kábíyèsí láti máa mójútó àwọn àrùkọ èyí náà. sọ ìmọ̀ ahmed eléyìí tá n ka ìhà pàṣẹ pẹ̀lú tí wọ́n sọ pẹ̀lú pé wọlé tó lọ obìnrin kú wọlé àlùmọ̀wá wọ́n ní tá ní súnà ní tá ní súnà àti tá ní tìmọ̀ àlùkò àti ìfẹ́ ẹnu làwọn ọmọ. Àìsọ̀pọ̀lọ́ ọmọ súnà, àìsọ̀pẹ̀ ẹnu ọmọ súnà, ẹni jẹ́ ìsì ọ̀rọ̀ fún àwọn tí wọ́n máa ń gbé làákà ìwé gbé ẹ̀rí. Àwọn àṣàyàn níbi àwọn tùbà níbi ọ̀rọ̀ kíkì wọ́n máa wá ọ̀lẹ̀ láwùjọ́lá táwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ tuntun abẹ́sàlùwàlá abẹ́ńkìrò abẹ́gbáwẹ̀ abẹ́ṣe káyì àmọ́ wá ayé àbùkánì kó yanjú àti máa wá pàdé lórí ẹ̀ tó ṣàlàyé ẹ̀ sí. tó bá dé fi ọ̀rọ̀ àtúnáwó làbùkù bá ti jẹ́ kí òun gbé fi ọ̀lọ́ dáàyè àmọ́ ní ẹja ńlá káyì. ọlọ́run ti kò sí nǹkan tó mọ̀ ṣàlàyé wá ló bá dáadáa ló lọ fún abẹ́rẹ́ tó bá ti lè dá yàtọ̀ àwọn àyà tó sọ̀rọ̀ nípa ìdájọ́ bá ti dé o bá ti da o bá ti sàlùwàlà bá ti wẹ̀dà lẹ́bà bá ti dò o tó bá fi jábọ̀ àwọn àyà tó kílẹ̀ ní òru ìpàdé bá ti àwọlẹ̀ àyà tó àtúná ìwọ̀sì bá àkà àwọn àyà tó sọ̀rọ̀ nípa orúkọ àdìròyìn ọlọ́run àwọn àdìròyìn tó sọ̀rọ̀ nípa orúkọ àdìròyìn ọlọ́run òun ló kílẹ̀ nìyọ̀. àwọn akẹ́kọ̀ọ́ táyà fúnfún sínú pé ó rú òru tó eléyìí ti máa ń bá ọmọdé sọ wọn ti ní àmọ́ wọn ní ti bá wọn láti àwà ọba lè lè jẹ wọn ní táǹkì ní súnà táǹkì ní súnà onídàá ní àjẹsíbá wọn dáàbò ní àwà téèyàn ó kàn máa tẹ̀lé káànáàbì bá tó bá ṣe lóbi tó fi lélẹ̀ téèyàn ó sì máa gbé ìtẹ̀ẹ́nú kí ẹ máa fi ètò sílẹ̀ lórí gbogbo àlàfo ìjọba ní pé táàbí táàbí lọ lórí ọ̀rọ̀ yìí wọ́n kò fẹ́ lóṣù ẹlẹ̀ lọ́dọ̀ fi ìtàbọ̀ tábà wò nínú làákà ìyẹn lè fi ẹni lérè tẹ́ ẹ bá fi lẹ́rìí tó kílẹ̀ náà nínú súnà tí wọ́n sọ pé kọ́ta bá wò làákà yìí tẹ́lẹ̀ ìbẹ̀yẹ tó kò sí ní ìṣọ̀kan náà ó yẹ kó o gbé sínú ọpọlọ lọ́wọ́ wá ní kò jẹ́ àtúntì àdìsí díẹ̀ náà ń tẹ́ orí ẹ̀dá láti àtọ̀ tàbá ní káwọ́ òní là káyì náà ìfẹ́ lórí wọn bì dẹ̀. tó a máa ń pípẹ́ ẹnu lẹ̀ àti tẹ̀lé tá àná nípa ti ìgbà tó sọ wá ṣíṣá ọ̀sán sàárà àdúgbò rẹ̀ abẹ́lẹ́ wọn bá sọ fún aláboyè kó aláboyè

bí ìyá àkọ́kọ́ fi sódà kí ni a máa sí bẹ́ẹ̀ kódà kí ni a máa sí bẹ́ẹ̀ tó gbé kí wọ́n pè ní gbẹ́rẹ́ tá a ti mọ̀ tó bá ní gbẹ́rẹ́ gbẹ́rẹ́ lọ́dọ̀ ló bá kó tó tá a sọ fún un gbẹ́rẹ́ ògùn abẹ́rẹ́ kọ̀ọ̀kan tí wọ́n fi lé ìrìbọ ara láǹfò mọ́nú ara wọ́n fi bẹ́ẹ̀ ògbókè tó bá ní gbẹ́rẹ́ lọ́dọ̀ ló bá gbẹ́rẹ́ oògùn abẹ́nugbọ̀ ọ̀tá abẹ́nugbọ̀ inú ara abẹ́nugbọ̀ ẹ̀jẹ̀ ara wa tó yé so àwọn àti bíbí àwọn àti dá ẹ̀jẹ̀ wa ti lo oògùn yẹn àwọn àti rà ìyẹn ni wọ́n ti ní gbẹrẹ so ó dá gbẹrẹ kò yàtọ̀ sí pàrọ̀ kò yàtọ̀ sí ẹ̀ tó yẹ kí wọ́n sún mọ́ ara èyí tí wọ́n ń gbé pọ́ so àti táǹkù mọ́lẹ̀ àti bẹ́rẹ̀ bá fún nínú ara ẹ̀mí náà náà ní òkú ẹ̀ abẹ́ẹ̀sẹ̀ mímọ́ olùdé ìgbà pàrọ̀ náà tó sún tẹ́lẹ̀ mọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìlà òun náà ní gbogbo tẹ̀lé bá gbé fọ́ ara rẹ̀ àbíyàn tó kọ́lé àbíyàn tó mọ́lẹ̀ láti wá ìdá àbí ìmọ̀lẹ́wọ̀n ìnira eléyìí ò dáa lọ́kẹ́ lọ́tọ́ ajá tó bóyá ọyún ojú sí ní ara àti ẹ̀jẹ̀ sì sí ní ibì kan lára tó wá fi bí ìyá tó wá kẹ̀kẹ́ yẹn lè ti jáde àti tí ọyún yẹn lè ti jáde yorùbá náà kì í pè yẹn ní bẹ́ẹ̀ ọ̀pọ̀ ni wọ́n gbà lérò pẹ̀lú bẹ́ẹ̀ tó tó torí pé bẹ́ẹ̀rẹ̀ gẹ́gẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀rẹ̀ náà nìyí ó máa ń níye bẹ́ẹ̀rẹ̀ ó máa ń níye wọ́n lè ní bẹ́ẹ̀rẹ̀ mẹ́ta sórí ìdí ara wo ibi ti ara gbogbo tó jẹ́ jọ́ ìdá ara báyìí bẹ́rẹ̀ mẹ́ta mẹ́ta lọ́dọ̀ tó ti ní ẹ̀fà. wọ́n lè ní láti orí láti wá lórí dé pàpọ̀ wọ́n ń ta ilẹ̀ wọ́n á fi síbẹ̀ wọ́n á sì ta ilé òfin tí ò bá pé yìí ò tàbí ṣe ìtọ́nà àgbàdo wọn fún àwọn ọmọ oníṣẹ́ kíni wọn lè dáwọ́ ẹ̀ tó sáńtì bẹ́rẹ̀ wọ́n lè fi sí ìbàdàn gbẹ́rẹ́ àkọsẹ́ bá ti ti dé ìlú mẹ́ta olùkí kìnìra yóò bá jẹ́ púpọ̀ máa ń di èèyàn tó fẹ́ sàtì látàkì pé púpọ̀ máa ń di ẹ̀ nígbà táwọn báyìí wọ́n ti báyìí yóò kàn sọ̀rọ̀ so oríṣiríṣi náà kúrò àwọn ọmọ tuntun ọmọ tuntun lójú ilẹ̀ náà nìyẹn tó bá fi oríṣiríṣi ìgbà tó ti kú ó yẹ tó pọ̀ máa ń di ẹ̀ tó bá ti sáà lè fẹ́ àpilá ẹ̀sìn yẹn náà máa tẹ̀lé orí ìgbà tí ó ti kú yẹn tó kọ̀ báyìí tó bá wù ọ́ lójú tó wù ọ́ lójú tó wù ọ́ lójú tó bá ti wù ọ́ báyìí tó wù ọ́ kọ̀ báyìí kò ní lọ ẹgbẹ́ náà yìí owó ló máa jẹ́ ní sísẹ̀ lẹ́yìn torí bí ìdí àwọn abẹ́rẹ́ àgbàkù ní ìgbẹ́ lọ́wọ́ àwọn ènìyàn olùkọ́ náà àgbàdo ni wọ́n lò àgbàdo ni wọ́n lò gbogbo ńlá pè ní gẹ́rẹ́ nìyẹn kò wá síbi tí wọ́n yé ṣe é sí kò síbi tí wọ́n yé ṣe é sí kó làwọn abúmọ̀ fífẹ́ ojú ara ibẹ̀ náà ni wọ́n sábà kúbọ̀ pọ̀lọpọ̀ àwọn obìnrin tí máa ń tọ̀ wọ́n lọ gbígbẹ́rẹ́ eléyìí ìlú ara ẹni wọn sì tó náà bá ti fi ìṣòro tí èdè ìṣòro ṣe tọ́nu tó kéré ìṣòro ìṣòro lọ sí ọ̀nà rẹ̀ jù sùúrù kan máa bọ́ra rẹ̀ lẹ̀ nínú ẹnìkan ni kó máa fi àkókò oríṣiríṣi àwọn ará mi kó gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ àwọn àgbà máa ń ṣe dáadáa wọ́n ní nǹkan máa ń fi bàtí gbogbo ẹ̀ bá wà láti tù torí ẹ̀ ló rọra pé dáńpé ní bẹ́rẹ̀ àbúrò ni àbúrò ni jẹ́ bẹ́rẹ̀ ṣé púpọ̀ bẹ́ẹ̀ náà ọ̀sẹ̀ni tẹ̀sí ẹ̀rọ sí láti wá sí ọ̀rọ̀ àti ọ̀rọ̀ tó yá lé ẹ̀ bẹ̀rẹ̀ kò sì ní ń kà ló kàn já sí ní orí ìlú ilé ìfowópamọ́ ọlọ́wọ́ ẹ̀lẹ́. kéèyàn ó káàdì tó sọ̀rọ̀ ọlọ́wọ́ káàdì tó sọ̀rọ̀ tó máa ń rìn lẹ́sìn yẹn nínú ọ̀rọ̀ tàbí kí ó máa ń tẹ̀ yẹn lọ́rọ̀ pé ilé ẹ̀ṣẹ̀ ni àti kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni pọ̀ kéèyàn máa bẹ lọ́wọ́ ọba kọ́lọ́wọ́ tó kó tó ní. ìfẹ́ tí ń dábàá kó sí àbàwọn èèyàn díẹ̀ ní bá lóyún èyí ká ẹni kẹtẹ lábà tó sọ fún ikú àti nínú ẹni wá fẹ ìtọ́ni lè fi wá tẹ̀lé ní àtúgbà tí ẹ kọ́kọ́ pọ̀ yẹn ó lè má tẹ̀ yẹn lọ. tó èyí ó rọ ẹ̀mí yẹn fún òkú tó fi ẹsẹ̀ ti kọ́ra balẹ̀ pé dókítà ti bá ti gbọ́ pé ànẹ́bí ló sọ̀rọ̀ jàpé àyà fún àtẹ̀lé sábà fún tí ẹ bá ti jẹ́ ẹni tí bí ibi tí àti ẹni máa wọlé wà lórí àyà àti àdéhùn yóò tún máa tún ṣe kàlẹ́ nígbà tó bá ti gbọ́ tí ò tẹ́tí lọ́wọ́ àti ìgbọ́lé tó yóò àfẹ́sí bí tẹ́tí nìkan tó yóò àfẹ́sí nìkan tó yóò lé ní pé àdáṣe ti tọ́ báyìí àwọn ìsìlámù ti ṣe báyìí kọ́lọ̀ ń dáná kó máa rọ àbíjọ́ bí ẹ bá ti gbọ́ tí yóò bá ti ẹ̀ ní ọkùnrin yẹn lára yóò kì í yóò fi yẹn náà ti rẹ́sì bí ọjọ́ yìí kọ́lọ̀ ń dáná kó rọ ọ̀rọ̀ fún ọ̀gbọ́n. Gracias. wà ní sábà fún ní ẹni fún ní bíbí. olùwà yá kàmú wà á ti gbéra sí àyè tí wọn ti olùwà yá olùwà yá ẹnìkan tó súnmọ́ ká tó tẹ̀lé kan wà ẹ máa ra kí ló fún wọn ẹ lọ́sẹ̀ yá ni gbọ́dọ̀ àti ẹni fa ojú ẹ̀ máa gbàdúrà lórí ẹ̀ mo rẹ̀ ló ti rẹ̀ èèyàn máa ń sọ ju àwọn èèyàn àwọn olùdíje bá kan náà ó kà wọ́n yàrá bí ẹ̀kọ́ ọ̀dọ́ èèyàn máa ń sọ jẹ́ lójú ìlú ìjà sí pé ọ̀rọ̀ lásìkò ìlú ẹ̀mí ẹ̀yọ́ ní ìlú ó lè láti fi pẹ̀lú dáadáa ní èèyàn kò fún un láti fi fa ìyẹn anábìyà ló ṣe lẹ́yìn ibi yẹn ni àyẹ̀sí àbáwọ̀ àwọn ọ̀gbẹ́yà tó di ikọ́ nígbà táwọn kùrẹ́ṣì wọn ẹ̀jẹ̀ gba islam láìjẹ́ kó o lóko kó o ànábi fẹ́ lómi nílà fún ọ̀rọ̀ tí wọ́n kó lọ. nínú màjínà kíní yẹn ti ń mú àwọn tó dáwọ́ wọn tó kíkẹ́ àwọn àṣọ yóò ah, bí wọ́n lọ dá ọ̀rọ̀kùnrin àìní kan kọ́ dá ọ̀rọ̀kùnrin ní ànábi. gbà àwọn àwọn àṣà àríkẹ́fẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ ń dára fún ọ̀rọ̀ tó bá jẹ́ wọn náà ló ṣe lára àgbẹ̀ nínú wọn. ọ̀gbẹ́ni tẹ́jú rẹ̀ ti kọ́ tó tẹ́jú rẹ̀ ti ó lè bá tẹ̀lé ìdẹ́rẹ́ pé tó bá sí náà ní ló pọ̀ jù. tó o nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ní ti gba àtẹ̀lé sọ́nà ọ̀rọ̀ àlùfáà àlẹ́bí wa ní ká dá àwọn àpòlẹ́sì nìkan níjọ àti àwọn àsọ́rí nìkan nígbà pé níbodè náà àwọn nìkan nìkan tó bá tí wọ́n á dá wọn sùn sí nìkan àlẹ́bí wa àtẹ̀ mo gbọ́ báyìí báyìí báyìí wọ́n ní bẹ́ẹ̀ àtẹ́lẹ̀ sọ́dọ̀ lọ́dọ̀ alẹ́ àwọn tí wọ́n fún yìí mọ̀ ń fún wa lóòótọ́ orí ìwé tí wọ́n ẹ̀ṣẹ̀ kúrò nínú kúrò ní láti fa ọmọ wọn obìnrin lè dáadáa láti lè kó ju wọn mọ́ra yẹn. kò sẹ́yìn lọ́rọ̀ káwọn kúrò pátì lọ kẹ́yìn tí wọ́n ànábì lọ sí ilé nígbà tá a lè sọ̀rọ̀ yẹn wọ́n tún wọn náà lè tẹ wa lọ́rùn kó dáká wa ní alàdábì sọ̀rọ̀ yìí wọ́n ti tẹ̀ kúrò. lọ́sọ̀ ànábì ṣe ń àwọn tó ti fi rí ìkẹkẹ bọ́tà ní ti tó bẹ́ẹ̀ ni ó wò pé ọ̀wọ́ ní sọ́ńtà ní ọ̀gẹ́ tó ti dáadáa ẹ̀sùn tó ti ju ẹ̀sùn ní ìmọ̀ra ẹ̀sùn má ti kẹ́kẹ́ àwọn ọ̀nà láti dá sí pé kẹ́sì dáadáa kẹ́kẹ́ lè fi ìlú ẹ̀ mọ́ lẹ́sà máa ń pè àtọ́ ju ilẹ̀ àtúkọ́ nàbọ̀lá tó ní bàbá àlù ẹ̀sẹ̀ra lọ́sọ̀ ìlú mọ́jẹ̀ náà ó já ẹni tá a fẹ́ lóṣù tẹni tó kó bá wà lẹ́kọ̀ọ́ gbadagbe ẹni tá a tó fà ẹni tí o kú bá wà ní. àlékún àǹfùsẹ̀fọ́ láàyè lóṣooṣọ́ màndọ́lẹ́ ìlà sàlẹ̀. ẹ̀yin ìlà kọ́kọ́ ọ̀kẹ́ kọ́kọ́ sí ìṣúra yín. ẹni tí o bá yìí màmá ọmọ tó tẹ̀lé ọ̀rọ̀ so ilé àti ìgbàgbé àwọn òṣìṣẹ́ kó bá yìí. tó o tó wà bá kó bá yìí ẹni pa á ti kú wọ́n ti yẹ ìdókòwò láti bá kan àti àgbàdo bá náà tó sì máa fàá náà sí ọlọ́run tó bá ní ìjọba sí jẹ. lẹ́yìn tí èrè tí a bá béèrè níbi rẹ̀ lẹ́yìn ìyẹn ò béèrè rẹ̀ pé kí làwọn bá tún wọn tó jẹ́ wáyé tó jẹ́ mùsàlá tó jẹ́ àbí tó jẹ́ tó nà máa fẹ́rẹ̀. àwọn ìjọba àwọn ọmọ àwọn afẹ́ ìṣe àlàyé ẹ̀rí àwọn àlùfáà àwọn tó ń ká bí wọ́n mọ̀ wípé ọ̀ràn yẹn nìkan yìí àtọ̀tọ̀ wọ́n ṣe ó wà nínú ṣẹ̀ríà. àkókò àwọn àbá àtọ̀tọ̀ ẹ pé àlùfáà àmì àlùfáà tá a bá ti lè rí ọ̀rọ̀ máa ń pa wá láti tó ṣe nǹkan báyìí ìpìlẹ̀ àṣẹlẹ̀ tí ọ̀ràn yẹn ní tẹ̀lé bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀. Rọ̀ àkọ́kọ́ gbá ọ̀ràn yẹn ní ṣe ìgbà kábọ́ pàpé àṣẹ nígbà yìí fi sọ àná dandan ni káàrí kankan tí ó tó mọ́ ọ̀rọ̀ yẹn yálà nínú ọ̀rọ̀ yẹn àbí nínú ọ̀rọ̀ míì níbo míì tí ó wàá tú wa sílẹ̀ pé ọ̀ràn ọ̀nì àyẹ̀ jẹ́. Oge àdúgbò so yálà àwọn kọ́tà máa wọ̀ nìyẹn. So àti ránṣẹ́ ọ̀ràn yẹn ni kí wá sọ̀rọ̀ yẹn aláṣẹ ní ojú máa tó ká pépé sọ̀rọ̀ yẹn nínú ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ àbí nínú ọ̀rọ̀ mi láti máa ń lu gbogbo èrè papọ̀ mọ́ ara wọn sọ̀rọ̀ yẹn jẹ́ ọ̀gá rẹ̀. sábà tí wàá lè rí ẹ̀rí tó ti sọ fún wa pé yẹn kì ṣe ọ̀ràn yẹn. so ámú ìṣáàbù wọlé bá mi ìtọ́nisọ́nà àti ìdíkẹ́kọ̀ọ́ lè fi ṣe ìjọba yìí nígbà náà àti wá gbẹ́sẹ̀ náà ń gbé kiri wá débẹ̀ ẹ̀dù wá dé ní sàmàkù yẹn ní ọ̀nà máa ń pè ní ìnà tó ní ẹ̀ bá fi ń tẹ̀síwájú ló máa rà wọn kí a bá ń kọ́ òfin lè fi kí ló ń wọ ẹ̀ láwọn kan yìí bí a ṣe ń dárò àwọn kan báyà lọ. wá ìṣẹ́rú ẹ̀ lójú náà ló ń jẹ́ ìṣúná òfin lè fi kí náà níwọ̀n bá ti tẹ̀yàn ní ìṣúná ìṣúná ìyá bá wọlé ìyó padà sọ̀rọ̀ náà òun ní wọn bá bíbí yẹn bí níbẹ̀ tí o bá ti wà mọ̀ wọn bá yẹn náà èèyàn lè wájú tó fi kí làwọn afọ àṣọ lórí àdámà lọ́rọ̀ lápẹjù ti ìgbẹ́lú olúmọ àti sísẹ ó wà ní oṣù àdéhùn pé ó sì olúmọ àti wájú wọn àlẹ àtúnṣe mọ̀tẹ́lẹ̀ ó sì yọ ní olúmọ wájú àlẹ àtúnṣe mọ̀tẹ́lẹ̀ ó sì wájú ní hàkùn àtúnṣe mọ̀tẹ́lẹ̀ ó sì wà ní ẹni tó àwọn àbáṣe ti pé lórí àlàkàlù rẹ̀ máa fi lọ́wọ́ ya ní ọ̀rá rẹ̀. tó àwọn tó bẹ̀ẹ́ kọ́ lójú ọ̀rá rẹ̀ àwọn àmì ìsọ̀bẹ́sì fi ọ̀rá rẹ̀. tó náà pé àdìsí yẹn gẹ́gẹ́ lọ́ọ̀lù àdìsí yẹn tó wà lọ́ọ̀rọ̀ yẹn dáhùn lójú. àbí ètò àdìsí yẹn gẹ́gẹ́ lọ́wọ́ àbí ọ̀rá rẹ̀ ní káwọ̀ ìwé lójú ó wá fún mi ìjà rẹ̀ rí ní ìlú bẹ́ẹ̀ fún wa sọ pé ọ̀ràn yẹn tẹ̀yẹ o ọ̀ràn yẹn tí èso ọ̀ràn yẹn ìdẹ́sẹ̀ mi wọ́n sọ ọ̀ràn yẹn tó dá láti mú mi. sẹ́ni gbọ́dọ̀ yẹn tá a bá ti lè rí gbọ́dọ̀ tó bá tẹ̀ kẹ́kẹ́ ní ọ̀ràn yẹn tá a bá ti lè rí ìkan fún wa tó bá tẹ̀ ìwọ ọ̀ràn yẹn yẹn náà máa ń pè ní súnà máa kẹlẹ̀. ẹgbẹ́ yìí ẹ̀rí wá fún òkè yẹn kan ẹ lọ́nà yẹn àwọn padà rí ẹ̀rí ní ibò mi ló tẹ̀ tẹ́lẹ̀ bá fi lè fi ẹgbẹ́ sọ̀rọ̀ ẹ̀ máa ló fara bọ́ sí ti ẹ̀ lẹ́yìn yóò jẹ́ súnà súnà náà wá máa ń lé mọ́ ju ara lọ ó wà lórí ìyẹn ní súnà tó mọ̀ àkẹ́lẹ̀. so irú yẹn làwọn àgbà mi sọ pé ìwé tó súnmọ́ àìṣe wá ní súnà ni àwọn olùgbà ló lọ súnà mọ̀ àkẹ́lẹ̀ torí pé àlejò náà sọ pé hápù wájú wọn ní súnà mọ̀ àkẹ́lẹ̀ rẹ̀ nígbà ẹ̀ ọkọ rẹ mo mú wa láti dúwe tó náà sọ pé kí n sọ̀rọ̀ yẹn àwọn náà láwọn ẹ̀rí tí wọ́n rí wọn wọ́n láwọn ẹ̀rí tí wọ́n dé kéde ẹ̀rí wọn. sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ yẹn ni ó lè táwọn náà pọ̀ lórí ẹ̀rí táwọn tó ní kí n sọ̀rọ̀ yẹn mú wa ọgọ́dọ̀ yà lẹ́gbẹ́ ìlẹ̀ bá ní lọ́wọ́ àwọn olùdó ọ̀rẹ́ tó lè bá wà ní ìlú ní ìta àjùkọ̀ lórí rẹ̀ lọ́dọ̀ tiwa. àwọn wá gbé tí wọ́n lóṣù ọ̀tọ̀ nìyí tó olùkọ́jà ti pé èyí tó fi ń da ẹ̀ ní pé irú àwọn nǹkan ẹ̀ tí a bá ti ń gbé ìdá ìta ìlú fún ìdálọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ wájú kéèyàn mójútó tó ti gbogbo àkànnà ló fẹ́ kò lórí pé ní tó bá jẹ́ fún náà náà òní ká máa gbé ìlú lẹ̀ torí pé lára ìmọ̀ mójútó fún náà ní ń tọ́ka àlékún kúrò pé àlejò nǹkan kan lè ní ẹsùn tó bọ́ ọmọ mi ní ọ̀wọ́ tó gbogbo àpáàtì nípa ìgbà kan sọ̀dájọ́ yìí bọ̀ kì í ṣe pé sáǹsọ ní bí ẹ máa dúdú kiri àti ẹ máa tún palẹ̀ àdúgbò ìdájọ́ ẹni ló gbèsè àti kò ní gbèsè láti ọ̀pá àwọn ará ní ọ̀wọ́ ọ̀dà tó fà é pé sọ́ra ẹ̀ náà ló fẹ́ fẹ́ mi ò ní gbèsè bí ò bá ti kúrò láwọn ìdájọ́ lónìí wọ́n sọ pé kó ṣe náà lọ́la ó dàbí ọ̀rọ̀ ọ̀bùnrin náà bá ń sọ pé ọ̀rọ̀ ẹ̀ ní àwọn ọ̀rọ̀ ló ti sọ̀rọ̀ ẹ̀ gbogbo náà lọ sọ pé àwọn tó ti sọ̀rọ̀ ẹ̀ náà lọ sí ìṣù náà níbi ìwé dáa ju ó lọ láti fi àmà lò àánú sọ bẹ́ẹ̀ òtún náà lọ sáfù ni pé sàárẹ̀ ìṣe lè sọ fún afẹ́lẹ́sẹ̀ lè rí ìbálò ká tó máa ní ìgbàgbọ́ pé ní kí ìbálò ló máa lóṣẹ̀ lórí kíkà ló ń gbìyànjú láti ìṣ وهذا wá إن شاء الله تعالى fún ara yìí tó wá fún àwọn ọmọdé àwọn afọ àwọn ní àwọn àkàlùkọ́rù abẹ́lẹ́ اللهم ربنا اجعلنا ممن يبشرون بالجنة والأمن عند الموت ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا لا تجعلنا وأهلنا وذرياتنا من المغضوب عليهم ولا الضالين